ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn nìbàdàn lọ́kùnrin lóbìnrin orúkọ mi ni kẹ́mi ọmọlólú olúńlọ́yọ̀ mo dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ òṣèlú ní àárọ̀ january twenty nine two thousand and fifteen èlé ní ọ̀gá ológun buhari ń bọ̀ nìbàdàn ní ọ̀yọ́ state láti wáá ṣe ìpolongo ìbò campaign ní bíbáyìí mo fẹ́ kí ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ ní twenty eleven kẹ́ tó lọ dìbò yín fún ọ̀gá ológun buhari ẹ má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní 2011 tí àwọn ọmọ wa kú ní northern Nigeria nígbà tí ológun Buhari sọ pé kí àwọn haúsá tí wọ́n wà ní títì kí wọ́n lọ jà pé tó bá dá wọn dúró kí wọ́n pa wọ́n ní 2011 ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tó bá dẹ̀ rántí pé àwọn ọmọ NYSC tó ń ṣiṣẹ́ pẹ̀lú INEC àtàwọn tó wà níbi tó ń gbé ni wọ́n pa wọ́n dẹ̀ pa èèyàn púpọ̀ gbogbo pósí tó ń gbé jáde yẹn gbogbo ẹ̀ ni mò ń wò láti Canada ológun Buhari fi ìyà jẹ wá ní Nàìjíríà òun wá fẹ́ di ààrẹ ní ipò ààrẹ ní nàìjíríà ń sìn ẹ má fún níbo ipò ààrẹ àwọn tó wà ní church kudet nìbàdàn wọ́n lè rántí pé ọmọ márùn náà pa ń bẹ yẹn márùn ní ọmọ wa náà pa ní church kudet àwọn tó dẹ̀ lọ́mọ tán pa wọ́n sì wà láàyè gbogbo àwọn ọmọ wọn kú níbi tán ti lọ ṣe nysc wọ́n ń ṣiṣẹ́ fún àjọ inec wọ́n dẹ̀ ń volunteer time wọn ẹ̀yin èèyàn ẹ má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní 1983 ní 1983 nígbà tí Buhari wá tó gbàjọba lọ́wọ́ àwọn democratic elected government Buhari sọ fún wa ipò òun máa tough lórí corruption àtẹni tó jẹ́wọ́ àtẹni tí ò jọ̀wọ́ gbogbo wọn ló arrest ẹ má gbàgbé pé Buhari ló arrest Pa Ajáṣin Buhari ló arrest gbogbo àwọn àgbàlagbà tí wọ́n tọ́ wa nílẹ̀ Yorùbá táìṣó láàrin ní buhari arrest tó ní kó máa fún lóògùn ẹlẹ́wọ̀n oògùn asthma ìyá tí buhari fi jẹ àwọn èèyàn ó lọ́ọ́lẹ̀ awólọ́wọ̀ ó dẹ̀ tu gbogbo lẹ̀ awólọ́wọ̀ ó arrest awólọ́wọ̀ ó dẹ̀ tún gba passport ẹ̀ ẹ má gbàgbé gbogbo nǹkan burúkú tí buhari fi ojú wa rí nílẹ̀ yorùbá torí àwọn ò tí ì gbàgbé buhari council nigeria medical association ó council nigeria student association ó báànù wọn ó suspend wọn ó ṣàní wọn lè ṣe nǹkan kan buhari ò fún seventy thousand graduates ní iṣẹ́ iṣẹ́ tó yẹ káwọn graduates gbà kò fún wọn níṣẹ́ àwọn èèyàn wa graduate àwọn ọmọ wa graduate wọn rí iṣẹ́ seventy thousand ìlú òkèèrè lèmi wá amẹ́ríkà ni mo wà tí mo ti lọ sí yunifásitì ayé ìgbà yẹn four hundred naira ní tíkẹ́ẹ̀tì one thousand two hundred ní owó school èèyàn púpọ̀ ò mọ̀ pé àwọn lè lọ abroad ńgbà yẹn bọ̀dọ̀ àwọn tó wà ń lé ìyà buhari fi jẹ wọ́n ní nineteen eighty five tí mo wálé owó tí mo ṣẹ́ mo á ṣe twenty first birthday mi yá ẹni bàbá mi náà pé fifty owó tí mo ṣẹ́ ó ga gèlètè ní ọwọ́ mi nítorí náírà di two hundred and fifty Buhari pẹ̀lú àwọn tó devalue náírà Babangida tó sọ pé Buhari ni àwọn ti endorse òun ni gbogbo àwọn general máa endorse òun gọ́ pẹ̀lú àwọn tó bá wo Nàìjíríà jẹ́ ẹ rántí gbogbo nǹkan táwọn pípọ̀ ìfi ojú wa rí o ẹ rántí gbogbo nǹkan tó ń ṣe o nineteen eighty three nineteen eighty five gbogbo àwọn táìmù yẹn o Buhari pa bẹ́ẹ̀nù gèdèǹgbè wọ́n lè lọ wá òfin kan tí ò sínú ìwé láti fi pa èèyàn méjì wọ́n lọ create death penalty láti fi pa èèyàn méjì Buhari mú minister of transportation nísẹ̀ kó kọ ẹ̀wé kó ní kán gbé padà wá sí Nàìjíríà Buhari ní kán gbé sínú crate kán gun lábẹ́rẹ́ kán máa gbé bọ̀ Nàìjíríà wọ́n gbé sí London ní Heathrow airport ibi tí wọ́n ti fẹ́ gbé crate wọnú plane làwọn british officials ti rí gbogbo nǹkan tó da nàìjíríà rú nìyẹn tá a fi lè lọ sí london mọ́ tá a láti gba visa tá a láti san owó tá a láti ṣe gbogbo nǹkan buhari ní very poor human rights record ẹ má gbàgbé o èmi ò lè gbàgbé àwọn ọmọ márùn tán pa tó lọ sí ṣọ́ọ̀ṣì wa ní kúdẹ̀tì ẹ má dìbò fún buhari nǹkan tí mo sọ fún yín nìyẹn gbogbo yín tẹ́ rí mi ní àjọ inec lánàá níbi tẹ́ ti ń gba pvc yín ẹ̀ ń bí wípé ta ní kẹ́ ẹ dìbò fún mi lè sẹ́ni tó máa dìbò fún fún yín mi lè fún yín lówó mi dẹ̀ lè sọ fún yín ẹ̀yin lè máa dìbò fẹ́ni tó fẹ́ tẹ́ fẹ́ èmi kàn sọ fún yín ni pé ẹ má dìbò fún Buhari tí Buhari bá di ààrẹ ìlú wa náírà máa kọ́kọ́ go down ó máa devalue dáadáa ó ti wọ twenty ten àmì ó ti wọ two ten fún dọ́là ó ti fẹ́ wọ three hundred fún pound tí àwọn owó ìbá tó bá yí báyìí ẹ̀ ní nìkankan o mò ń sọ fún yín iṣẹ́ tèmi ṣe ní HNN Africa dọ́là lówó mi so máa lówó mọ̀ ẹ̀yin ò ní nǹkankan twenty naira lè máa fi mu pure water epo tẹ́ máa ti jẹnẹrétọ̀ yìí máa wọ́n ṣe rò pé kó ti lọ́ọ̀lẹ̀ ní àtúpadà sókè mò ń sọ fún yín kẹ́ ẹ make the right decision mi tí ìwẹ́ mi tí fọ̀nù mo wá ṣe recording. yìí ni kòsè ní náà wọ́n máa wá campaign lọ́yọ̀ state kò sí nǹkan tó ń sọ fún yín àti irọ́ tó máa pa fún yín ẹ ṣe the right thing ẹ vote ẹ lò mí mi ò lè ní ẹ vote Jonathan o. No two years mo ti wà nàìjíríà láti thirty seven two years mo ti wà níbí mo lè sọ nǹkan tí Jonathan ti ṣe fún mi mo lè sọ nǹkan tí ò ti ṣe fún mi èèyàn mẹ́sàn-án ló ràn fúnpa rẹ̀ èèyàn mẹ́sàn-án ẹ lọ́wọ́ gbogbo àwọn mẹ́sàn-án kẹ́ wo nǹkan tó ti ṣe nǹkan tó ti ṣe fún ìlú wọn tó ti ṣe fún àdúgbò wọn kẹ́ make my up ẹ má lọ fún Buhari ní vote yìí o tí Buhari bá ní one thousand vote tó bá ló win pẹ̀lú one thousand and one vote vote ẹ̀yọ kan yẹn má tà ẹ má gbé military padà sí Nàìjíríà mo ń sọ fún yín gbogbo ẹ̀yin tíjà tẹrí mi lánàá ní people get grammar school tí mo ní pé òpùrọ̀ ni gbogbo yín pé máa ń parọ́ fáwọn ọmọ ẹ̀ jù ṣe tí wàá mọ̀ nǹkan tí mo ṣe sọ gbogbo tíjà nàìjíríà ló pùrọ̀ nínú punch mo sọ fún wọn pé wọ́n ń parọ́ fáwọn ọmọ wọn sọ fáwọn ọmọ pé àwọn ni future leaders tomorrow ńgbà tẹ́ mọ̀ pé military ni future leaders tomorrow ẹ̀yin youth lẹ make mistake tẹ́ ń gbá àwọn people ìpadà wá bíbá yìí pósítà tí mo gbé dání lẹ́yìn máa lọ jó náà ni mi ò lè gbé pósítà ẹ̀ mọ́ ẹni mọ́ mo fi ṣe rìkọ́dì mi ni ẹ má dìbò fún Buhari mo sọ fún yín ẹ má dìbò military man tó máa padà ẹ má dìbò fẹ́yàn tó bọ́ sórí títì tó ní káwọn èèyàn máa pààyàn tẹ bá fẹ́ wo fídíò ẹ̀ tó ń sọ fáwọn èèyàn kan lọ pààyàn ní twenty eleven ó wà lórí ẹ̀rọ internet facebook mi facebook.com slash hnnafrica àti facebook.com slash ibadan city ẹ̀yin tẹ́ máa lọ city ibadan city yẹn ẹ̀yin fans mi nìbàdàn nìyẹn mo máa ń rin everyday sixteen thousand ló wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ máa lọ city news yẹn ẹ̀yin fans mi all over the world nìyẹn fún world news hnn africa facebook.com slash hnn africa video yẹn ti wà posted kẹlọka that is the only message tí mo fún ìyín nísìnyí o àsìkò buhari ti tán ẹ̀mẹ́ta ló ti run for office kò lè padà lẹ́ẹ̀mẹ́rin kò má tún ràn kò lè win ẹ má dìbò fún buhari mi ò ní sọ ẹni tẹ́ máa dìbò fún ẹ̀yin ní kẹ́ dìbò fún ẹni tẹ́ feel tó bá lè wò yẹn dìbò fún mo ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín ó ní first lady office first lady owó nílé ó mìíràn máa make government ungovernable fún Jonathan bó ṣe sọ nìyẹn ó dẹ̀ ṣe ó pa àwọn èèyàn ta ló wà ní Boko Haram kì í sọ̀rọ̀ Boko Haram ó ní òun máa make sure pé sharia spread through Nigeria èmi ò fẹ́ sharia Nigeria mo sọ fún yín sìn ọ́ wọ́n ní mi nìyẹn o ìyókù dọ̀wọ́ yín Kẹ́mi Ọmọlólú Olúnlọ́yọ̀ lórúkọ mi at HNN Africa ọmọ yorùbá news máa bẹ̀rẹ̀ lẹ́nìí facebook slash ọmọ yorùbá news.